fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka ti BMA Global èyí tó jẹ́ ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn mo fẹ́ kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin níbi gbogbo tí a lè wà ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ìṣe wa lónìí a ó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ó máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ṣáájú eléyìí ẹ jẹ́ ká tẹ̀lé wa bá fún àdúrà Ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyè àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run ẹ̀yin ni bàbá wa ẹ̀yin ni Olúwa wa a gbé yín ga fún àánú èyí tẹ́ fi kà wá láti lè jẹ́ alààyè ọkàn àti pàápàá àyè tẹ́ fi gbà wá láti lè wà níwájú yín níbi tí ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà ọlọ́run mo gbàdúrà wípé bí a ṣe máa lọ sínú ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó la ayé wa kọjá ẹ jẹ́ kó tan ìmọ́lẹ̀ sí ọkàn àyà wa kó sọ ọkàn wa di títẹ́ níwájú agbára àti ọ̀rọ̀ yín kí ayé wa kó lè fi ìyìn àti ògo fún èèyàn ọlọ́run a dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín um, tí ọ̀rọ̀ ọlọ́run tá a máa bára wa sọ lé lórí òun ló jẹ́ òun ló sì ń lọ lórí ibi tá a ti parí sí tá a parí sí ní ìjẹ́jọ́ wípé nígbà tí nígbà tí ìwàláàyè ọlọ́run bá dé nígbà wo gan la ń láti máa níbẹ̀rù ìwàláàyè ọlọ́run nígbà wo ni ìbẹ̀rù ìbẹ̀rù máa dé nígbà tí ìwàláàyè ọlọ́run tí ó bá yí wa ká àbí tí ó bá dé ní ìjẹ́jọ́ ẹ kíyèsí pa wo inú ìwé genesis orí kẹta ẹsẹ̀ ìkẹjọ ìwé genesis orí kẹta ẹsẹ̀ ìkẹjọ níbi tá a ti kíyèsí ádámù àti ádámù pàápàá tí ó ṣẹ̀ sí ọlọ́run nípa jíjẹ èso ẹ rí i pé ńgbà tó lọ́run wá dé ní ìrọ̀lẹ́ ọjọ́ ní ìtura ọjọ́ láti máa bá wọn sọ̀rọ̀ àti láti máa bá wọn rìn ẹ rí i pé ẹ̀rù bà ádámù ó láti lọ́ọ́ máa sá òun àti éfà torí pé wọ́n ti ṣẹ̀ sí ọlọ́run wọ́n di ẹni tí ó di ìsáǹsá níwájú ọlọ́run eléyìí náà ló tún pín sí àkejì ọ̀rọ̀ náà èyí tí a ó máa kíyèsí lónìí ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé safanaya sínú ìwé wòlíì safanaya safanaya orí kìíní ẹsẹ̀ ìkeje safanaya orí kìíní ẹsẹ̀ ìkeje bíbélì wípé ó ní pa ẹnu rẹ mọ́ níwájú olúwa ọlọ́run nítorí ọjọ́ olúwa kù sí dẹ̀dẹ̀ nítorí olúwa ti pèsè ẹbọ kan sílẹ̀ ó sì ti ya àwọn alápèjẹ rẹ̀ sí mímọ́ èké haleluya ẹ̀rí ibi tí a kà yìí tí ìwé safaniah kọ eh, wòlíì safaniah ó kọ ọ̀rọ̀ ọlọ́run torí pé olúwa ló sọ ọ̀rọ̀ fún ó sì jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀ fún ilé israeli àti fún gbogbo àwọn orílẹ̀-èdè tí ó yí wọn ká nípa ọjọ́ olúwa èyí tí yẹ pé ó súnmọ́ dẹ̀dẹ̀ ó súnmọ́ tòsí. Si ó ń sọ pé ọlọ́run yóò ṣe ìdájọ́ àwọn orílẹ̀-èdè tó yí wọn ká pẹ̀lú iná àti gẹ́gẹ́ bí ilé yìí ni yóò lè wẹ̀ wọ́n mọ́ wẹ̀ wọ́n nù kúrò nínú ẹ̀ṣẹ̀ ibi àti gbogbo ìjà gidíjàgan ṣùgbọ́n níbi tí ká tó débi tí a kà yìí ká tó dé ẹsẹ̀ keje tí a kà yìí ẹ kìí pé ní ẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ ìkẹfà a yẹn ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ ó ní wípé ọlọ́run kéde ìpinnu rẹ̀ láti ṣèdájọ́ àwọn èèyàn juda, nítorí ìwà búburú ìwà ibi wọn ọlọ́run pè wọ́n níjà ọlọ́run fẹ̀sùn kàn wọ́n àwọn ará júdà wípé wọ́n wọ́n wọn ò bọ̀wọ̀ fún wọn ò bọ̀wọ̀ fún ohun tó jẹ́ àjọsọ àbí àjọrò wọn ohun tó jẹ́ májẹ̀mú wọn pẹ̀lú òun ọlọ́run wọn ò múṣẹ àwọn àwọn ń bàjẹ́ àwọn ò mójútó ẹ̀rí àti ní ìdámọ̀ eléyìí àti ní ìdámọ̀ bó ṣe dájú àti bí ìdájọ́ ọlọ́run yóò ṣe gbórín tó ni ni safanaya, ló ṣe ń fi ọ̀rọ̀ ọgbọ́n ló ṣe fi ń fi àwọn fi síwájú àwọn èèyàn wọ̀nyí wípé kí wọ́n kí wọ́n dákẹ́ níwájú olúwa ìyẹn ni ní akàlẹ́sẹ̀ keje ó ní pa ẹnu rẹ mọ́ níwájú olúwa ọlọ́run ẹ̀rí tá a bá sọ nípa ní pé kéèyàn panu mọ́ ibi yìí ó ń ṣàlàyé ó ń sọ fún wa nípa fífi ìbẹ̀rù àbí ìwárìrì fún ọlọ́run láti dúró nínú ìwárìrì sí ọlọ́run láti ní ìpalẹ̀mọ́ ó ń sọ nípa ìpalẹ̀mọ́ ènìyàn kan láti lè gbọ́ àti láti lè láti lè dákẹ́ àti láti lè gbọ́ ohun tí ẹnìkan fẹ́ sọ ó sì ń ṣàpèjúwe bí ó ti ṣe tọ́ ìdáhùn tó tọ́ tó yẹ sí ẹni tí ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí olúwa olúwa tó ní agbára tó sì kún fún tó sì kún fún ìbẹ̀rù ẹ̀rí bákan náà lásán nìwé abákùkù orí kejì ẹsẹ̀ ẹsẹ̀ ogún abákùkù orí kejì ẹsẹ̀ ogún wípé wá pé olúwa ń bẹnu tẹ́ḿpìlì rẹ̀ kí gbogbo ayé kó dákẹ́ níwájú rẹ̀ kí gbogbo ènìyàn kó dákẹ́ níwájú rẹ̀ ẹ rí kí nìkan tí eléyìí ń sọ fún wa òun ni wípé bí ènìyàn àbí bí orílẹ̀-èdè tí ó bá yàn láti lè ní ọkàn láti ó rìn ní sí ó rìn ní ní ìwà láàyè ọlọ́run tó ń rìn níwájú ọlọ́run pẹ̀lú ọkàn tó jẹ́ pé ó tẹ̀ sí ẹ̀ṣẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó ń ṣe ó ń nawọ́ sí ìdájọ́ ni bí ènìyàn bá ń rìn níwájú ọlọ́run àbí ó ń rìn nínú ìwàláàyè ọlọ́run tí ọkàn ẹ̀ tó bá sì tó yẹ pé ìdúró ẹ̀ pẹ̀lú ọlọ́run ọkàn nínú ọkàn ẹ̀ lọ́hùn nínú lọ́hùn tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló fà sí irú èèyàn bẹ́ẹ̀ ó ń pe ìdájọ́ ọlọ́run ó ń nawọ́ sí ìdájọ́ ọlọ́run ni a dẹ̀ wá kíyèsí ìwọ tí ò ń gbọ́ mi èèwọ̀ tí ibikíbi tó ti wà tó ti ń gbọ́ mi bíbélì sọ jésù kristi sọ ó nínú ilé olúwa ni ìdájọ́ yóò ti bẹ̀rẹ̀ wọn tá bá fi agbára káká gba olódodo là ó níbo ni ẹlẹ́ṣẹ̀ yóò yọrí sí ohun tó ń túmọ̀ sí ni pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ọlọ́run àbẹ́nú ilé ọlọ́run tó jẹ́ wípé ọkàn wọn kún fún ẹ̀ṣẹ̀ bí wọ́n ti ẹ̀ mọ̀ wípé ìdájọ́ ọlọ́run wà àbí pọ́n mọ̀ pé ìwà láàyè ọlọ́run wà ṣùgbọ́n síbẹ̀ wọ́n fi ojú fi tẹ́ńbẹ́lú ìwà láàyè ọlọ́run wọ́n sì gbá ẹ̀ṣẹ̀ mú wọ́n sì ń ṣe ìṣe ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ náà níwájú ọlọ́run eléyìí sì jẹ́ ìfojúdi ńlá ó jẹ́ ìfojúdi ńlá sí ìwàláàyè ọlọ́run irú ẹnikẹ́ni tó bá sì ń ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ò fẹ́ gbọ́ ti ọlọ́run ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ń kọ̀wé sí ìdájọ́ ìdájọ́ olúwa èyí tó jẹ́ pé ó ń bọ̀ ó lè pẹ́ ṣùgbọ́n yóò wá yóò sì jẹ́ ẹni tó dájú yóò sì jẹ́ ẹni tó lóòrìn tó ní tó tó tó tó máa le ó dẹ̀ jẹ́ tó máa le torí ìdí èyí wọ tí ò ń gbọ́ mi ibo ni o wà ṣé òṣìṣẹ́ ni ìwọ ni ṣé o jẹ́ ìránṣẹ́ ni kí ni ọlọ́run gbélé ẹ lọ́wọ́ kí ni májẹ̀mú wo ló ní pẹ̀lú ọlọ́run májẹ̀mú tó ṣe jù téèyàn lè ní pẹ̀lú ọlọ́run òun ni pé kó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run kó wà lábẹ́ májẹ̀mú bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe wà lábẹ́ májẹ̀mú ọlọ́run tọ́lọ́run sì mójútó májẹ̀mú títí ẹ̀ ṣùgbọ́n tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń ní ipa títí wọn tí wọ́n májẹ̀mú ọlọ́run tí wọ́n ń ṣe bí wọ́n ti ṣe fẹ́ ọlọ́run sì ń fi ìbínú hàn ìwọ tí ọmọ ọlọ́run àsìkò yìí kì í ṣe Ísírẹ́lì mọ́ ọmọ májẹ̀mú àsìkò yìí kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì mọ́ ṣùgbọ́n ọmọ ọlọ́run tó ti fi ayé fún Jésù Kristi ẹni tó ti fi ayé fún Jésù Kristi ó ṣeé ṣe kí ẹ̀ṣẹ̀ kó wà ní ọkàn ènìyàn kí ó sì máa wà níwájú ọlọ́run kó wà nílé ọlọ́run kó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kó jẹ́ pé ọkàn ẹ̀ máa dì mọ́ ẹ̀ṣẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ tó bá pò wà ní rúpò bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ wípé ìdájọ́ ọlọ́run ó ń bọ̀ ní orí rẹ̀ ọgbọ́n wo ló wá lè dá ọ̀nà wo ló lè gbà láti lè fi bọ́ nínú ìdájọ́ yìí ó ní pé kí o ṣe kí ni kí o panu mọ́ má rojọ́ mọ́ má sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n panu mọ́ níwájú olúwa má fi má gbé àwọn ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ tá a lè máa tẹ̀yìn mò ń pè ní excuse ká máa kàn máa wá ọ̀rọ̀ ẹ má jẹ́ má sọ mọ́ ṣùgbọ́n tẹ́tí láti gbọ́ nǹkan tí ọlọ́run ń sọ ní wákàtí yìí kó jẹ́ kí ìdájọ́ ọlọ́run kó bà ọ́ lẹ́rù kó o sì pa ẹ̀ṣẹ̀ yẹn tì kó o ṣá ẹ̀ṣẹ̀ yẹn tì pé kó o tọ̀ ọlọ́run lọ pé kó o jọ̀wọ́ kó o jọ̀wọ́ gbogbo fún ọlọ́run kó o rìn ní ìlànà ìlànà ọlọ́run kó o rìn nínú àṣẹ ọlọ́run ọ̀nà tí o fi lè bọ́ nìyí àti nípa ti ẹ̀mí ìwọ tí ò ń gbọ́ mi bóyá o ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ o sì ń jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ àbí o ṣe nǹkan kan lọ́nà kan àbí ní ọ̀nà mìíràn gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀sìn mo fẹ́ kó mọ̀ wípé tí o bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ níwájú ọlọ́run bíbélì sì wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún àti pé lẹ́yìn ẹ̀ṣẹ̀ yìí ìjìyà òun ló máa tẹ̀lé ìjìyà náà sì ni ikú ọ̀nà wo ló máa wá gbà báyìí tó fi ní kókó ayérayé òun ni wípé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ kó mọ̀ wípé òun ló kú fún lórí igi àgbélébù tí a sì jí dìde ní ọjọ́ kẹta tí ó sì gòkè rí ọ̀run òun náà sì ni olùfúnni ní ìyè nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ yìí nínú ẹ̀ láti lè la ní ìmúláradá àbí ní ìpadàbọ̀ sípò pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run tó bá lè fàyè fún jésù kristi lónìí wàá lè bọ́nú ìdájọ́ ọlọ́run tó jẹ́ pé ó burú tí ó sì dájú wípé ó ń bọ̀ ayé ń bọ̀ wá gba ìdájọ́ ọlọ́run torí pé ní wákàtí yìí ọlọ́run ń sọ̀rọ̀ ṣé ayé tiẹ̀ ń gbọ́ nǹkan tó ló wá sọ ayé wà nínú ariwo wọ́n ń sọ ìfẹ́ nu wọn wọ́n ń ṣe ìfẹ́ nu wọn ṣùgbọ́n mo fẹ́ rọ̀ ìwọ ọmọ ọlọ́run wípé ìwọ tó ń gbọ́ mi wípé dúró jẹ́ níwájú ọlọ́run pa ẹnu rẹ mọ́ pẹ̀lú iṣẹ́ àbí ìṣe tó ń ṣe yẹn tí kò bá tọlọ́run yẹn mu pamọ́ kó kó dákẹ́ ńbẹ̀ ṣùgbọ́n kó tẹ́wọ́ gba ní tí olúwa ń sọ ní wákàtí kò tẹ́tí láti gbọ́ kí o sì jẹ́ kí ọkàn rẹ kó múra tán láti ṣe kíni láti ṣe ọ̀rọ̀ yìí òun náà ni wípé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nígbà tó bá ṣe eléyìí wàá lè di ọmọ Ọlọ́run wàá sì lè ní agbára agbára ẹ̀mọ́ láti lè ṣe ìfẹ́ rẹ̀ pípé fún ayé rẹ̀ níbi tí máa parí iṣẹ́ ìránṣẹ́ òní òun sì nìyẹn tí o bá fẹ́ pè mí fún ìbéèrè àbí fún ìmọ̀ràn àbí fún àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ẹ jẹ́ kí a gbàdúrà ká tó máa tẹ̀síwájú ọlọ́run pàtàgbára gbẹ̀yìn àtúrí pẹ̀ ní ọlọ́run àdúpẹ́ fún àkókò yìí àti ọ̀rọ̀ yín tẹ́ rán sí wa nípa wípé àkókò kan wà tí ènìyàn lè bẹ̀rù ìwà láàyè ọlọ́run àwa sì mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀ ń padà bọ̀ lẹ́ẹ̀kejì ìwà láàyè yín nìyẹn ọlọ́run àwa ò sì fẹ́ bẹ̀rù mo wá gbàdúrà gbogbo kan tó ń bẹ̀rù torí pé wọn ò gbà yín gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí ẹ fún wọn ní orí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ni sí ọ̀rọ̀ ẹ̀yin ọlọ́run láti dákẹ́ níwájú yín láti gbọ́ láti gbọ́ ọ̀rọ̀ ìyè yìí àti láti láti mú lò láti fi ayé wọn fún fún yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn gbogbo ọkàn tó ń ṣe ìfẹ́ ara wọn nínú kristi jésù mo gbàdúrà lónìí ọkàn tá a fi sá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ tá a fi ronú padà pátápátá yí padà sí ẹ̀yin ọlọ́run olùẹ̀yọ̀ǹda fún wa adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ògo ní forúkọ yín ní ọjọ́ mẹ́jọ ká fayọ̀ pàdé o ní orúkọ jésù kristi olúwa wa àmín Jésù ni Olúwa ó dàbọ̀.